ẹ̀yin tèmi ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ nípa ẹtì náà fún láti máa wò orúkọ tèmi kò yí padà Kẹ́mi Kọ́lá ni orúkọ tèmi jẹ́ adẹkù bó ṣe ń lọ mo dúpẹ́ lọ gbẹ̀yìn olólùfẹ́ mi tẹ́ ẹ bá mi ra ọjà mo dúpẹ́ lọ́wọ́ yín ọwọ́ ní gbẹ máa máa rí owó náà lágbára lọ́wọ́ Ọlọ́run ẹ aṣọ ṣì ń tà kàmpálà tí mo wọ̀ yìí ẹ jẹ́ kí n fi wọ̀nyí kí n fi wọ̀nyí bó ṣe wà ókè ẹ wá mú ti sixty thousand ni ẹ wo ṣé ara ẹ̀ lásán àti kọ́kọ́ kó ṣẹ́ sí ká tó wá to stone yẹn sí àwọn stone yìí bó ṣe máa bá kúlù yìí kò lè yọ láéláé bó ṣe wà yẹn iṣẹ́ ẹ̀ wà òkè iṣẹ́ ẹ̀ wà pa ẹ̀dẹ̀ tún wo eléyìí náà ẹ wo eléyìí ẹ rí pé iṣẹ́ òun náà dáa ẹ rí pé iṣẹ́ òun náà dáa ẹ wo bá ṣe ṣe ọ̀hún iṣẹ́ ẹ̀ wà òkè. oríṣiríṣi ló wà o ẹ̀wò lè nu tọ̀ báyìí lóríṣiríṣi kọ́lọ̀ ló wà a ní black a ní green ẹ pè nọ́mbà mi mo dẹ̀ láwọn jewelries tó wà òkè àwọn jewelries tó wà òkè àwọn brazilian gold ó wà ó bẹ̀ látòrí one thirty àná ní one thirty àná ní one ten ó ní one thirty yẹn tẹ́ bá mú mẹ́ta mo máa dín mo máa dín lówó kò yé yín so àná àwọn Basila Gold ẹ wọlé tó wà lọ́rùn mi ṣẹ́rí cord tí mo lò sí ó wà òkè gan kọ̀ǹfà ó wà òkè gan bó ṣe máa bá kú ni ó tún yàtọ̀ sí àwọn ilé tí mo máa ń tà pẹ̀lú ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ mi ní parọ́ fún yín bọ́dọ̀ ṣe wà yìí gbogbo ẹ̀ báyìí thirty thousand kò sóde tí ò wọ̀ ẹ̀yìn àmì a dẹ̀ ní oríṣiríṣi bẹ́ẹ̀ eléyìí tẹ́ bá fẹ́ ẹ kọ whatsapp number mi zero eight zero two two one one one five three zero kẹ́mi Bùkọ́lá kẹ́sẹ́sì bíi kẹ́mi Bùkọ́lá mo nídìí nǹkan báyìí bóyá léèsì lẹ nídìí ni o léèsì oríṣiríṣi ni mo ní bó jẹ́ kàǹpálà ni oríṣiríṣi kàǹpálà irú eléyìí oríṣiríṣi ni àti rán síbẹ̀ adẹ eléyìí sixty thousand àná wa ní oní forty five thousand adẹ ló ní thirty thousand àná ló ní thirty five thousand bí gbogbo ẹ ṣe wà nìyẹn so ẹ bá ní ìdí ẹ pé nọ́mbà ni so adẹ ní eh, scarf àwọn staff oní stone yẹn nílá lèmi ń tà o tó oríṣiríṣi ni bọ̀ ilé tèmi ń tà yẹn nílá ni pátápátá ni adẹ̀nà àwọn tọ̀bá lóríṣiríṣi yàtọ̀ sáwọn ilé oríṣiríṣi tọ̀bá lóríṣiríṣi style àwọn tó ń to stone sí lóríṣiríṣi ẹ ṣáà pè mí màá sẹ́ndì gbogbo ẹ̀ sí ní whatsapp number mi then adẹ̀ ní tọ̀bá lifter tẹ́ máa wọ̀ sí abẹ́ tọ̀bá three thousand nìyẹn dẹ́ pé nọ́mbà mi lágbára lọ́wọ́ ọlọ́run gbogbo wa máa burú agbódẹ̀ wà 0244 nǹkan tó bá ń ṣe yín lára ẹ̀kọ́ tẹ́mi Bùkọ́lá orí ló ń fọ yín ẹ̀dọ̀ ló ń dùn yín ni o ẹ̀rọ ọmọ bí ni o nǹkan ọmọkùnrin yín ẹ̀ lè ṣe ni àbó ó ń kéré ni àbó ń súnkì ni àbí ẹ̀ lè ṣe dáadáa lé ọ̀dọ̀ ìyàwó yín ẹ̀yìn ẹgbẹ́ Kẹ́mi Bùkọ́lá ẹgbẹ́ Kẹ́mi Bùkọ́lá gbogbo àwọn tó ń ràgbọ́ lọ́wọ́ mi ni wọ́n ń dúpẹ́ kì í ṣe ẹnu kì í ṣe fọ́ǹbù kì í ṣe oré ọ̀rọ̀ mi ò dẹ̀ ní pọ̀ ní èmi lórí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ mo wo mo wo mo wo fídíò alájà àjọkẹ́ Zainab wúmà tó ń gbé ní Saudi yẹn mo ti gbọ́ àwọn voice note yẹn but ẹ mọ̀ èmi ò ní mi ò rojọ́ púpọ̀ jù lórí nǹkan màá kàn tiẹ̀ sọ àwọn ọ̀rọ̀ díẹ̀ ni àwọn èèyàn ti sọ gan ní online yẹn lọ gbọ́ voice note yẹn bó ikọ́ tèmi fẹ́ sọ fún alájà àjọkẹ́ ni pé nǹkan tó ṣẹlẹ̀ yìí kò mọ nǹkan tó lọ́n fi ṣe fóun wọ́n ní ojú tó máa bá yíyàn kalẹ̀ kì í tààrọ̀ kó ṣepin kí ni ìyá ọkọ ìbá àgbọ́ tó máa di pé ẹ fẹ́ ṣe mm, ẹnìká ìyá àṣemọ́ kí lè bá ṣẹlẹ̀ òun ló yẹ kí alájà àjọkẹ́ kó lọ máa dúpẹ́ ni kó lọ máa jó ni ó yẹ kó lọ máa gbàlù pẹ̀lú ọ̀ṣẹ́ jésù ọ̀ṣẹ́ nǹkan tó bá máa nǹkan tó bá máa dáa fún yàn kò lè ṣe bẹ́ẹ̀ kò lè kò lè ṣẹlẹ̀ báyẹn kí nǹkan dẹ̀ ṣẹlẹ̀ kó kó nǹkan tó ṣẹlẹ̀ sí márèjì yẹn nǹkan tẹ́ pẹ́ kẹ́ lọ máa kẹ́ lọ sora yín pọ̀ kẹ́ fẹ́ra yín kí nǹkan kó gbogbo ẹ̀dẹ̀ wá yí bírí ọlọ́run mọ̀ sí bẹ́ẹ̀ mi ṣe máa ń ronú tèmi ọlọ́run mọ̀ sí ọmọ afẹ́ tó lọ́ ń rojọ́ kiri yẹn tó jẹ́ gbogbo ilé ìṣẹ̀lẹ̀ àmọ́kọ́ tọ́nà náà fi yẹn náà ṣe ṣùgbọ́n àwọn ìyáálé tí ọmọ òṣì ọmọ tó pẹ́ ara ẹ̀ ní Eh, area sister àjọkẹ́ yẹn ni ló ń yà mí lẹ́nu ṣé àwọn ìyàwó máa yẹn ṣé ẹ níṣẹ́ lọ́wọ́ ni ẹ níṣẹ́ lọ́wọ́ ni ẹ gbà mí ẹ ìyàwó dangado dangado náà porúkọ máa yẹn àwọn ìyàwó ẹ̀ yẹn tó ń lọ ń rojọ́ tó ń ṣàbòsí àjọkẹ́ yẹn ṣé wọn ò níṣẹ́ lọ́wọ́ ni kò máa dá kóbìnrin má níṣẹ́ lọ́wọ́ o ṣé èmi nìyàn ká máa rojọ́ fún èmi òkun dùn ẹjọ́ olórí burúkú bá yẹn ọjọ́ tí ò bá ti yọ owó kẹ́mi bùkọ́ lòun bá àwọn tó mọ̀ mí àwọn tó sọ mí mọ̀ mí ọjọ́ tí ò bá ti yọ owó èmi ò bá yàn rò tí bá bẹ rojọ́ lé ní ọjọ́ kejì ó bá máa pè mí mi ní gbé gbọ́ tí ò woman yìí ò níṣẹ́ o kò níṣẹ́ kò lábọ̀ o alábọ̀ọ́dún kan ló máa jẹ́ òwò ìwọ wa ìwà àjọkẹ́ wa wá rò pé bá yá kì nínú inú wọn ò lè dùn sí ẹ torí ó wà pa jù wọ́n lọ àjọkẹ́ Zainab ó wà pa jù wọ́n lọ níbi tọ́nà tó ẹ̀ sí ní ìwọ̀nba nǹkan tọ́nà ṣe fún ẹ lóde ayé yìí gbogbo wọn àbá kan fún ẹ̀kọ́ dàbí egbin ibi tó bá yìn lọ tí wọ́n bá dá àwùjọ wọ́n ìkọ̀kọ́ máa wọ́n torí ìwọ láyé mọ̀ ògo kan ló dẹ̀ jẹ́ nídìílé ẹ̀ láàárín àwọn mọ̀lẹ́bí ẹ̀ àwọn nǹkan báyẹn kò kò kò àwọn ìyáálé yòó ń gbà wọn ń fẹ́rù kọ́ báyẹn òun ṣara wọn náà wọ́n ṣe máa gbà wọ́n lè gbà irú irú ẹni tọ́nà bá ti pọ́nlé tọ́nà bá ti ṣe tó tó jẹ́ tó gbàdúrà ẹ̀ tí ó ṣẹ̀fẹ̀ ní ọkọ àpò àfarabalẹ̀ ni torí ara máa ni wọ́n bí pé kí ọkọ wọn lọ fẹ́ alárùbọ́sà kó lọ fẹ́ ọmọ aláta àbí kó lọ fẹ́ ọmọ onípàràgà wọ́n máa láìkẹ̀ wọ́n máa fà mọ́ra ṣùgbọ́n ìwọ wọn ni mọ̀ pé wọn ò lè fọ ọ̀rọ̀ ẹ sẹ́yìn wọn ni mọ̀ pé wọn ò lè fọ ọ̀rọ̀ ẹ sẹ́yìn inú wọn ò ní dùn àti àti kí ìwà àtìyà ìyá ọkọ wọn kẹjà gbogbo eré ẹ̀ náà wọ́n máa sá eré pé kí máa ń ṣàlè fi ẹ́ lẹ̀ eré ẹ̀ náà máa sá irú àwọn tó dẹ̀ ń ṣerúkọ báyìí mọ́rú oògùn tó ti máa máa ṣe kiri ni pé ọkọ ọkọ ń fẹ́fẹ́ gbajúmọ̀ ọkọ ń fẹ́fẹ́ ni táyé mọ̀ ọmọ orú eré tí wọ́n máa sá kiri ni bó jẹ́ mi lèmi á máa dunnú ni o máa máa máa jó gan pàápàá gbogbo àwọn tó bá tiẹ̀ ń bú mi gan máa ní ẹ ṣe because ọlọ́run ló yọ ọlọ́run yọ kú òun ọ̀fì kan nìyẹn ọlọ́run yọ kú òun ọ̀fì àwọn èèyàn àwọn ìyálé àwọn ìyálé kan olóòórùn elékìísà kan tẹ́ pé wọ́n bá ti dẹ́ni tí ó fẹ́ fẹ́ tí um, èèyàn fẹ́ tí ọkàn fẹ́ fẹ́ tọ́nìmọ̀ pé ó ga jù wọ́n lọ láyé tọ́nìmọ̀ pé àbó ó ní ẹ mọ̀ àwọn obìnrin amọ̀ amáramú jura wa lọ àdẹ̀mọ̀yàn jura wa lọ tọ́nìmọ̀ pé èèyàn báyẹn ní inú wọn ò dùn wọn ò ní fẹ́ gbà wà láìtẹ̀lẹ́ wọn ò ní fẹ́ gbà. so èmi ò èmi ò rí sí gbogbo ilé ìtẹ́ bá sa àwọn kan tó ń sa tọ́nù kan máa bú ẹ kí ni wọ́n fẹ́ bú ẹ fún ṣé ó ṣẹ̀ṣẹ̀ rẹ́ni tó tí ò ṣé ìyẹn jẹ́ nǹkan tó dúró rírí ni àwọn èèyàn ṣàpẹ́gbẹ́ ọ̀rọ̀ yẹn kàn ń rùn létí mi ni ọ̀rọ̀ yẹn ń rùn létí mi ni èmi ò dé mọ́ ọkọ tẹ́yìn gan máa ní ẹ máa ní ẹ ọmọ afẹ́ mi ọmọ afẹ́ orí burúkú wo ni ọmọ afẹ́ orí burúkú wo níbi tó wà yẹn ẹni tó fẹ́ yẹn gọgọgọ ló wu ọmọbìnrin yẹn láti fẹ́ ẹ̀ ọmọ afẹ́ yẹn máa yẹn ló wù ó wọ̀ lójú ẹni tó gbé fún tí ó yẹ kó kó kó kó fẹ́ gbẹdẹmukẹ àbí kí ni ẹ máa tí ó tí ó tó máàṣì wọn pọ̀ pé kán fẹ́ra wọn yẹn máa yẹn lè bọ ọmọ afẹ́ ẹ alájà Zainab ò láìkí ṣé ẹ rí ọkọ ẹ ọkọ ẹ gọgọgọgọ lọmọ yẹn nǹkan tó wọ lójú nìyẹn òun ló fi fẹ́ gbé pé kàkà kíkún má jẹ sèse káwọn fi ṣàwádà nù irú ìwọ tó rú ọmọ kékeré tó wá jí ní ayé ẹ tó wá jẹ tó wá ba ayé ara jẹ pẹ̀lú ọ̀rọ̀ ẹnu pẹ̀lú pé ẹ ní ẹ̀kọ́ láti lé torí pé ẹ ní ara fi gbé ọ̀rọ̀ sí ọ̀rọ̀ ọlọ́rọ̀ báyìí ló máa ka yín lára láti sọ wo orí fọ́tò ẹ káàkiri ọkọ tó máa ń ẹni tí mọ̀ ọkọ ló fẹ́ fẹ́ ọkọ ló máa ń irú ìwọ ní kí ẹ̀gbọ́n mi wá lọ gbé wá pé ìyàwó òun ní omi ẹ. Eh? ṣé ọmọ tó ń ṣe tó ń ṣe àbòsí ní ọ̀tọ̀ ń gbé fọ́tẹ̀ sọ̀n láì yẹn mi nígbà kẹ́gbọ́n mi fẹ́ kí náà tiẹ̀ pé mi kí náà tiẹ̀ ní orúkọ lédì yẹn mi ah, orúkọ ọmọ afẹ́ yẹn mi mọ́ wọn kọ́ síbí yìí wọn kọ́ ọmọ afẹ́ alájà ẹ̀jọ̀kẹ́ so àjọ kó yẹ kó máa lọ dúpẹ́ ni o ọlọ́run yẹ ń yẹ ìṣúnú tọ́nà bá mú ọkọ mi ìwà fẹ́ tọ́nà bá mú ọkọ mi ìwà fẹ́ ṣùgbọ́n èèyàn máa ń wọlé láti fi ọkọ ní bá mọ̀ pé ìyàwó ẹni tí ọkọ mi fẹ́ ẹni tó fẹ́ mi lé pé kò wá òkè pé lẹ́kìsà kan ni wà láìtẹ̀lẹ̀ mi ní fẹ́ẹ́ fẹ́ ọkùnrin yẹn o bó tí mo rí pé ìyálé ẹ̀ gan tẹ́mi gan báwo gan máa ń sọ̀rọ̀ pé ìyálé ọmọkùnrin lórí báyìí inú mi gan á dùn láti fẹ́rù ọkùnrin bẹ́ẹ̀ torí ro obìnrin bẹ́ẹ̀ ò ní láyè torí nǹkan náà wà òkè fúnra rẹ̀ òun nǹkan náà ti tó ó ti ní rẹ̀ òun gan wà òkè fúnra rẹ̀ ó níṣẹ́ lápá ó ní owó lọ́wọ́ tó ń jó ara rẹ̀ òun gan ó jẹ́yàn lóde ayé kò ní láyè ti ìyàwó kan tó ń bọ̀ kò sí bí ìyàwó náà ṣe lè rí kò ní rí ti ẹ̀rù kọ́ ọlọ́run náà dáadọ́ àmọ́ elékìísà tó bá fẹ́ fẹ́ ilé elékìísà tẹ́ lọ wo bóyá ọkọ yín lówó tẹ́ wá lọ ìyàwó ilé ẹ̀ tẹ́ pé èkìísà ló ń wọ̀ tẹ́ ní pé kò wá òkè mo sọ fún yín o àwọn ló tètè máa ń pa ìyàwó wọn máa ń pa ìyàwó jayé ni o irú àwọn obìnrin bẹ́ẹ̀ wọn kọ kílẹ̀ má dòru torí inú á máa bí wọn pé ṣé ọkọ mi ló wá fẹ́ràn ilé tẹ̀lé mi ló wá fẹ́ràn ìyàn báyìí tẹ̀lé mi kí nìyẹn máa ń bí wọn nínú ọlọ́run jẹ́ kórí wa kó gbàbọ̀dè so alájà àjọkẹ́ mi ò rírònú lọ́rọ̀ rẹ o kó kó ó yẹ kó má kó máa wá sọ̀rọ̀ láì báyìí fún wọn ní correct aṣọ kó make up kó wa okay ìwọ náà ti ṣoore fáwọn èèyàn rí nípa ẹsẹ̀ aṣáára àwọn èèyàn méjì mẹ́ta tó ti fẹ́ra wọn ṣẹlẹ àwa tún sọ̀rọ̀ ní ìsìn ẹni muslim ẹni àwa mo sọ̀rọ̀ sí muslim olóyè burúkú lédì kan mo fẹ́ wọ̀n lépè kí tó sọ̀rọ̀ yìí lédì yẹn ó máa wá sí orí péèjì mi àwa máa máa bú èébú a ní èmi ń bú muslim èmi ò ń bú muslim kí mo fẹ́ bú yín fún ṣùgbọ́n òótọ́ ọ̀la máa sọ kí ló dé tó jẹ́ pé ọ̀rọ̀ yín ẹ̀yin gọ́gọ́gọ́ ni irú kan báyìí máa ṣẹlẹ̀ sí i kí ló dé ní online yìí kí ló dé òótọ́ ní ká máa sọ kí ló dé lédi yẹn mo fẹ́ wórúkọ ẹ̀ jáde kí ilé wọn ní èpè tó ó máa tún wá sí orí péjì wa máa sọ rubbish mi dẹ̀rọ pé èmi àti ayájọ èmi àti ẹ̀kọ́ lajọ ní Page, ẹ̀ mo fẹ́ mú orúkọ ẹ̀ ni. ẹ̀yin muslim ẹ̀ ẹ̀ ní àyàn sọ̀rọ̀ yín ẹ̀ Aisha Muhammad. Aisha Mohammed tó o bá fẹ́ ṣe orí burúkú tí ó ayé ò bá fẹ́ bàjẹ́ tí ò bá fẹ́ rí gbé sọnù láyé ẹ̀ kó fẹ́ gbé nǹkan gidi sọnù nínú ayé ẹ̀ nǹkan tó dùn mọ́ ẹni tó fẹ́ sọnù lójijì má wọ sábẹ́ ṣáàtì wa máa kọ rubbish Aisha Mohammed ìwọ ni mo ń bá sọ̀rọ̀ torí abá ẹ̀ lè sọ pé ká má sọ òótọ́ ọ̀rọ̀ nǹkan tó bá ń lọ a gbọ́dọ̀ sọ a gbọ́dọ̀ sọ kí ló dé ẹ̀yin mùsùlùmí náà ni ẹ wo ti gba ti Alhaja Kaulat ọmọ afẹ́ náà òun náà wà ó wà nínú àwọn tó gbé gbé ọ̀rọ̀ ẹ̀ síta ẹ wo eléyìí náà ọmọ afẹ́ ẹ̀ náà ó wà nínú àwọn tó gbé ọ̀rọ̀ síta ẹ̀yin mùsùlùmí ẹ̀ tẹ̀ wá béèrè nínú ọ̀rọ̀ tí àjọkẹ́ sọ ó ń sọ pé ẹ̀wọ̀n kan wá ń dìde pé ẹ̀ kí àlàyé ẹ̀ máa kọ́ tó ń pè ní abe abe didan pé kó tẹ̀sùn lójú ṣé èkó tó yẹ ká ẹ̀ ṣe nìyẹn ẹ̀yin muslim torí kò lè ká má sọ̀rọ̀ yín ojoojúmọ́ lẹ́ ń ṣe nǹkan tí ò dáa ojoojúmọ́ ọjọ́ ò lè rí muslim kan wá ṣe christian kan wá ṣerú kan báyìí tó bá yẹ ẹni wọn ẹbí òun bú mùsùlùmí o bí mo fẹ́ bu yín fún kí ló kàn mí oníkálukú ló lẹ́lì títì bọ́dé jẹ́ ká máa pera wa sákìyèsí nǹkan tí ò bá tó nǹkan ẹ má jẹ́ ká máa fẹjú ẹ̀ fẹ́mi mi ìfẹ́ mi rò pé wàhálà wà níbẹ̀ mi rò pé ó ní ó ní ìdìkan pé ká máa fi tíná ti ara wa lórí pé ó ní ọkọ kò dẹ̀ nọkọ mọ́ ó wá jẹ́ ní ti ẹ̀rẹ́ tó ṣèyàwó tó tó sura wọn pọ̀ ọ̀sẹ̀ tó tẹ̀lé náà tó ń ṣe pọ́pá màálù ni o tó lọ church tó máa di following week báyìí márèjì ó bàjẹ́ oníkálukú bi tiẹ̀ lọ ẹ tí ì rí ẹ má máa pọ́n jẹ̀bẹ̀ lákìsà ẹ má máa ọkùnrin àtòbí mi ń fẹ́ kí ẹ máa sọ pé ẹ máa máa bílẹ̀mù obìnrin obìnrin ò lẹ́sẹ̀ ẹ̀yìn ọkùnrin gbọ́gbọ́gbọ́ ní iṣẹ́ ọwọ́ yín dáa nínú voice note tí mo ń gbọ́ ní ẹnu àbúrò ní gan ó ó yẹ kó ní kán gbẹnu wọn sàn nìyà ṣùgbọ́n wọn bá ti po ẹ̀kọ́ ìbànújẹ́ fún yín ẹ̀ dé ta ẹ̀ dé ibi tẹ́ ti rojọ́ yẹn ẹ̀ da gbogbo kan ẹ̀ dàrú. so ẹ̀yin ẹ̀yin muslim ẹ mọ nǹkan tẹ́ máa lọ máa ṣe ẹ má máa fẹ̀ jara ara yín síta lé online ẹ̀yin kan tó bá ṣẹlẹ̀ ẹ yanjú ẹ̀ láàrin ara yín kò sí nǹkan tó jòrè nílé ayé ṣebí eléyìí tó ṣẹlẹ̀ tí bàbá ń bọ́mọ tó ń bọ́mọ ọmọ ẹ̀sùn ṣe báyìí náà ni ọlọ́run jẹ́ kí tiwa rí bẹ́ẹ̀ so nǹkan tó ò tí ṣẹlẹ̀ rí láyé yìí mi tí ì rí ọlọ́run à ń ṣàánú wa ìyẹn lọ bẹ́ẹ̀ eléyìí tí ó ṣẹlẹ̀ ọ̀dọ̀ yọmi oríyọmi ni mo ti rí bàbá máa oríyọmi eh, tó wà ń bàdàn yẹn òun ni mo ti rí fídíò yẹn bàbá dẹ̀ ń bọ́ ọmọ ọmọ ẹ̀ sùn ilé má fi mọ̀ púpọ̀ nǹkan tí ò ti ṣẹlẹ̀ rí nǹkan tí ẹ ó ṣẹlẹ̀ ẹ ṣe ó ti ṣẹlẹ̀ tipẹ́ ó kò jẹ́ pé ibi tá a bá gbọ́ dé náà ni tá a mọ̀ dé náà ni <coughs> bàbá yẹn ló bí ìyá ọmọ yẹn mo rò pé kò fẹ́ bàbá ẹ̀ mọ́ wá mú ọmọ yẹn wá mú sọ́dọ̀ bàbá pé ah, bàbá òkú níyàwó eléyìí tí bàbá máa fi máa pa ọmọ lé tí wọn ọmọ máa fi gbà táwọn ní dá bàbá lóhùn kí ọmọ òun wá lọ gbé lọ́dọ̀ bàbá òun kó lè máa bá kó lè máa bá wọn ṣe oúnjẹ wọn fẹ́ lọ ra nǹkan kò sí pé bẹ́ẹ̀ wọ́n fi ẹ̀pọ̀n máa máa máa wọ́lẹ̀ kiri máa ra nǹkan kiri àdúgbò ni bàbá máa kí ọmọ mọ́lẹ̀ láàrin ẹjọ́ fọ́ títọ́ bẹ̀ sí ní dú ọmọ wọ́n bọ́ ọmọ sùn ọmọ ti ṣẹ́yún mẹ́rin oyún karùn-ún ló wà ní ipò ọmọ sí ọmọ ti wà nínú oyún o ọmọ ò ní pẹ́ bímọ fún bàbá ìyá ẹ̀ ẹjọ́ tó lọ ṣé nǹkan tó dáa ló ń ṣẹlẹ̀ nílé ayé wa yìí nílé ayé tá a wà yìí ní orí lórí ilẹ̀ alàyè tá a wà yìí ṣé nǹkan tó dáa ni kí ìyá bàbá tó bí ìyá ìyá ọmọ yẹn ìyá ọmọ jókòó báyìí bàbá jókòó báyìí ọmọ jókòó báyìí lọ́wọ́ aṣọ bọ́ọ̀ ló ṣe kọ́kọ́ ṣẹlẹ̀ ó ní ọjọ́ tó máa bàbá máa bá kọ́ bá òun sùn ó ló fún un lọ́ ti mu ó rọ òun yóò bá mú ìgbà tó máa bàbá ti ó ti lọ ó ní bí wọ́n ṣe bẹ̀rẹ̀ náà nìyẹn o ó ti wá dùn mọ́mọ́ tó tó bá dùn mọ́mọ́ ṣé kò yẹ kó ọmọ pariwo síta ṣé kò yẹ kó ọmọ pariwo síta pé bàbá bàbá mọ́mì mi bàbá yín bá mi sùn o ṣé kò yẹ kó pariwo síta but bàbá ò pariwo ọmọ ò pariwo síta nígbà tó kó wá ti bá sùn tá a gbé wọn ta lòlé lọ́wọ́ oyún ṣá lọ́rọ̀ kan ṣá ẹ̀yin tèmi tẹ́ ń wò mí oyún ti wà nínú ọmọ ó ti wà nínú ọmọ ó ti wà nínú ọmọ eh, ọmọ bàbá o ọmọ tí bàbá fi okú ẹ̀ bí ọmọ yẹn ọmọ tí ọmọ yẹn bí oyún bàbá ìyá ẹ̀ ó ti wà nínú ẹ̀ ṣé rí pé ayé ti lọ <laughs> torí bẹ́ẹ̀ kò sí ìwọ̀n tí ò ṣẹlẹ̀ rí nǹkan burúkú kò ní ṣẹlẹ̀ sẹ́mi àti yín nǹkan táwọn máa sọ nípa pé ah, ó ga o ah, kékeré kan ọlọ́run jẹ́ kó ṣẹlẹ̀ sẹ́mi àti yín àní àní àní sori burúkú àní àní ní bàbá òfò bàbá orí burúkú ò ní bí wa lọ́mọ àní sílé yà ìyẹn lọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ ọ̀fàmì ọ̀fàmì yìí náà ni ẹ̀yin obìnrin ẹgbẹ́ mi tẹ́ bá fẹ́ kú omi ọkọ̀ ẹ mú ọmọ yín dání bó wá pé bí ọ̀tà lẹ́ ń tà ẹ mú ọmọ yín dání ẹjọ́ máa tà á bó jẹ́ pé lè kò mọ́kọ́ wá lẹ́ ń gbé ẹ mú ọmọ yín dání ẹjọ́ máa gbé bẹ́ẹ̀ bó jẹ́ mọ́ṣáláṣí lẹ́ ń gbé ẹ̀ mọ́mọ́ yín dání ẹ̀ máa jọ gbé bẹ̀ bó jẹ́ nu gáràjì lẹ́ ń sùn ẹ̀ mọ́mọ́ yín dání kẹjọ máa sùn bẹ̀ bó pẹ́ bóyá àpé olòlò àpè bá bẹ̀ àpé olòlò àpè bá bá eléyìí tó ṣẹlẹ̀ lélẹ́yìí o bàbá màmá yìí ọkọ ẹ̀ kú tọkọ bá dẹ̀ kú ọkọ ṣàlà máa fẹ́ bọ́kọ ni ọkọ kọni sílẹ̀ ọkọ kọ làṣà máa fẹ́ òun ni ọmọbìnrin yẹn ń ṣe ó wà lọ fẹ́ ọkùnrin yẹn ó bá mú ọmọ ẹ̀ lọ síbẹ̀ ni bàbá bẹ̀rẹ̀ sí ní dó ọkọ màmá ẹ̀ bẹ̀rẹ̀ sí ní dó ọmọ ó ń dó ó ń dó ó ní ọjọ́ tó kọ́ bá òun sùn ó lóun sọ fún ìyá òun o ó ní ìyá òun sọ pé kò ń ṣe lóko òru yóò fò yóò lórí burúkú ó ní kò ń ṣe lóko òru ó lóun bá dákẹ́ ó ní ọmọkùnrin yóò stop ó ṣáà ń dóhùn ó ń dóhùn ó ń dóhùn ó bá lóyún ìyá bá dẹ̀ mọ̀ pé ẹ̀hún pé ìyá ti mọ̀ pé ó ń bá sùn ó ti mọ̀ pé òun náà ló fún lóyún àwọn àna fẹ́ lọ ibi tí ìyàwó àwọn olórí burúkú dé ọba tẹ̀fẹ́ ṣe é ṣèbí wọn máa lọ sí hospital máa lọ àbọ̀tì òun yẹn ìyá gbọ́mọ lọ sílẹ̀ ilé màmá kan ìyẹn wá fún ọmọ yẹn ní nǹkan oníkó kìbọ̀dì ọmọ yẹn bá kìbọ̀dì ìdí ọmọ abẹ́ sí ní jẹrà ìdí ọmọ ń jẹrà báyìí oyún wà nínú ọmọ ìdí ọmọ dẹ̀ ń jẹrà ara ni ọmọ yìí báyìí ọmọ yìí bóyá bó máa kú bó máa yè ó wà ní ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run ìyá olóyè burúkú má ṣàǹfààní yìí o gbọ́ pé ọkọ ẹ̀ ń bá ọmọ ẹ̀ tó bí nínú sùn kí ló yẹ kó o ṣe ṣe bó yẹ kó o pariwo síta ni ẹ gbà mí ará ilé ẹ gbà mí nǹkan báyìí ló ń ṣẹlẹ̀ àwọn ayé wọ́n á ràn ẹ́ lọ́wọ́ ṣùgbọ́n nípa pé bóyá ìwọ náà ò lè fi para pé kó má kó má kó má ṣe ti bí kí má fi gbogbo ẹnu sọ pé kó má ṣe ti bí o wàá lè kúrò lọ́dọ̀ ọkùnrin yẹn tòun nígbà níbi tí wọ́n sọ dé wọ́n ní pé ọmọkùnrin ẹgbẹ́ òun mówó lẹ̀ kò ń sanwó ilé kò ń ṣe nǹkan kan kí ló wá dúró síbẹ̀ tó o bá ṣe torí pọ́nrán torí pọ́nrán ló ṣe dúró síbẹ̀ pọ́nrán tó ṣe fún ẹ tó o ń gbádùn ó tún wá wò pé ah, bí ìyá ṣe dùn ó yẹ kọ́ ọmọ dùn jù báyẹn lọ ló bá ti bọ́ sórí ọmọ ní ìsìn báyìí bọ́mọ máa kú bó máa yè wọ́n wà lẹ́nu ẹ̀ o gbọ́ pé ọkọ tó o fẹ́ bí ọmọ ẹ̀ sùn ọjọ́ ẹ̀kọ́ ló yẹ kó mọ́ ọmọ ẹ̀ kú òǹbẹ̀ kí wọ́n gan kó kú òǹbẹ̀ ẹni tí ò sanwó ilé fún ẹ tẹ́lẹ̀ tí ò bọ́ ẹ̀ wọ́n ló ń bọ́ láàárọ̀ lọ́sàn lálẹ́ wọ́n ní kò ní wọ́n kọ̀bọ̀ èmi wọn báwọn obìnrin ṣe ń ronú o ìrònú wo lè jọra ná ìrònú wo lọ ní ìrí ọkùnrin náà àti pé gan-an ẹ bá fẹ́ lọ fọ́ ọkọ ẹ má máa fi ọmọ yín ẹ má máa mọ́mọ yín lọ níbi táyé lè dé nísìnyí ó bá fẹ́ kú òǹlé ọkọ mọ́ ọmọ ẹ̀ dání ó bá fọmọ ẹ̀ lẹ̀ ọkọ abọ́mọ ẹ̀ sùn fine ó ti ṣẹlẹ̀ rí ọmọ ọdún mẹ́fà ọmọ ọdún mẹ́jọ nídìí yẹn fi ilẹ̀ sọ́dọ̀ ọkọ ó dẹ̀ ń bá ọmọ ọdún mẹ́fà sùn láti ọmọ ọdún mẹ́fà títí ọmọ yẹn fi pé ọmọ ọdún mẹ́wàá ọmọ ọdún mẹ́jọ tó fi pé ọmọ ọdún méjìlá ó bẹ̀rẹ̀ ojoojúmọ́ ló bá bá búrò sùn lẹ́nu á bá ẹ̀gbọ́n sùn lọ́la ló bá bá búrò sùn lẹ́nu abẹ́gbọ́n àbúrò náà wá ló lọ síta ló bá ń bá ẹlẹgbẹ́ ìṣeré ọmọ ọmọ kékeré ọmọ ọdún mẹ́fà ló bá sọ fún ọ̀rẹ́ pé bàbá òun máa ń bá òun sùn màmá tó wá jókòó sẹ́gbẹ̀ẹ́ wọn yẹn ló wá ń fetí kọ ló wá gbé pé kí ló ń ṣẹlẹ̀ ó bá ó bá sọ pé bàbá òun máa ń bá òun sùn pé bàbá òun máa ń sùn lé òun lórí pé bàbá òun máa ń sùn lé òun lórí ó ń sọ fún ọ̀rẹ́ ẹ̀ yẹn kó máa ń sùn lé òun lórí wọ́n bá pe ẹ̀gbọ́n pé wá kí ló ṣẹlẹ̀ pé nǹkan bàbá ló máa ní ẹ pé ọwọ́ wá sọ fún ẹ pé ó máa tún ṣe fún ó bá dárúkọ ẹ̀gbọ́n ẹ̀ náà pé bàbá òun máa ń ṣe fún ẹ̀gbọ́n òun náà wọn náà ọmọ ẹ wá pé ìgbà ló máa ń ṣe wá pé lóru ni ìyẹn ni màmá yẹn fetí kọ pé ọ̀rọ̀ tí àwọn ọmọ yẹn sọ ìta sí ó bá pè pé kí ló kí ló ń sọ ọmọ ẹdún ṣòwò àtọ àṣírí àwọn bá lọ pa ìgbẹ́ ìgbẹ́ fìgíra tí àwọn OPC wọ́n sì le gan ní tirẹ̀ ńgbà wọ́n lé àwọn OPC yẹn àwọn iṣẹ́ ní ìsìn ẹnu wọn tọrọ gan gbà yẹn wọ́n máa ń ṣèkè àwọn nígbà yẹn wọ́n máa ń wọ́n máa wọ́n máa àwọn olè wọ́n máa ń mólè gan ẹni tó bá ń gbé tirẹ̀ ńgbà yẹn àwọn olè àwọn gáàgì kò sọmọ náà ń gbà yẹn wọn ò gba gbẹ̀rẹ́ gbogbo yẹn kò sólè gan ní tirẹ̀ mú ṣe gbogbo ẹ̀ so òun wọn bá lọ pè wọn agbá nǹkan báyìí o wọn bá lọ pè bàbá ló bá ní lóòótọ́ ni òun bá ọmọ sùn wọn bá pe ìyàwó ìyàwó ṣe wá kó ọmọ o ìyàwó ṣe wá kó ọmọ ṣùgbọ́n kó tó wá kó ọmọ ṣé kò ti ba yá àwọn yẹn jẹ́ torí wọn gbà tí wọn kọ kó wọn gan gbogbo ojú abẹ́ wọn ti ó ti ó ti pin ètò ó ti jábàálé gbogbo wọn ó ti dìbàjì ẹ̀gbọ́n àtàbúrò wọn kó wọn gbà tí wọn máa dọ sútù báyìí wọn ní kó dà ọmọ ọmọ ọdún mẹ́wàá yẹn ìdí ìdí ẹ̀gbọ́n ó ti ó ti di nǹkan ó ti fẹ̀ tọmọ kékeré ẹ̀gbọ́n ti fẹ̀ ẹ̀gbọ́n kí ni kí ni bọlá wa ń lọ nígbà tí yóò bá lè trọ́ọ̀sì ẹni tí yóò bí ọmọ fún tálẹ́ afẹ́ trọ́ọ̀sì nílé ayé òun ni ọmọ obìnrin yẹn fi wá mú ọmọ ẹ̀ ní ọdún yẹn lọ́hùn eléyìí kì í ṣe pé dẹ̀ ṣe kò sẹ́ni tí ò gbọ́ ní tirẹ̀ ẹni tó bá gbé ní tirẹ̀ gan àmọ́ tí mo àmọ́ sórí tí mo ń sọ ẹ̀ ọ̀rọ̀ ẹni tó bá gbé tirẹ̀ dáadáa àmọ́ sórí tí mo ń sọ yìí kò sẹ́ni tí ò gbọ́ kò sí eh, gbogbo ewu abáyà dé adé ilé àwọn OPC ń gbà yẹn ni ta ló ń wòran wọ́n já máa yẹn sí báyìí ni ẹ̀yin ẹlẹ́gbẹ̀ẹ́ bá fẹ́ kú òní ọkọ ẹ mú ọmọ yín ẹ bá dẹ̀ fẹ́ fi ọkọ ẹ má mọ ọmọ yín lọ èmi ò ti ẹ jẹ́ kó ọmọ yín ti dàgbà kẹ́ẹ̀dẹ̀ máa sọ fún anybody ẹ bá jẹ́ bàbá ẹ kò ti bímọ bàbá jẹ́ bàbá lágbájá ló ṣe báyìí báyìí ló fẹ́ pẹ̀ sọ fún mi tó tó bá ṣe ó nírò tóbi lè pa fọmọ ẹ gbọ́dọ̀ pa máa fi ọgbọ́n ẹ mọ̀ àgbàlagbà ni wá ó lè sọ pé ẹ tó bá ṣe ikú ni o ọ tó bá ti ṣe báyìí ó máa kú ni o kò sọ́gbọ́n ẹ o ṣé àwọn ọmọ tó bá ti gbọ́ yẹn tí bàbá gan bá ti wà á bá gan á lè ti pariwo anybody tó bá tiẹ̀ ti dì ẹ́ lọ́wọ́ mú tó fọ ẹ́ kàn ẹ́ lọ́yàn tó bá ti lè ṣe aṣọ ẹ̀fọ́ máa kú ni tó ti sọ fún ọmọ ọdún mẹ́wàá bẹ́ẹ̀ ọmọ ọdún mẹ́wàá bọ́ ní ìsìn àwọn ọmọ yẹn ti wọ́n gún orí wọn gan ti ń kọjá kínní but ẹ gbọ́dọ̀ máa fi ẹ̀rù sí ọkàn àwọn ọmọ yẹn díẹ̀díẹ̀ ẹ gbọ́dọ̀ ẹ lè sọ pé tó bá ti lè bá ẹ̀sùn báyìí tó gbà bẹ́ẹ̀ ò lè rọ́mọ bí mọ́ o tó bá ti lè bá ẹ̀sùn báyìí ò ní mọ̀wé mọ́ o tó bá ti lè bá ẹ̀sùn báyìí nǹkan tó bá mọ̀ pé like ó yọ ẹni ọmọ tó láìkí láti kàwé ló bá ti lè bẹ́ẹ̀ tó gbà báyìí o ò ní mọ̀wé mọ́ ò ní kàwé mọ́ o ọ̀pọ̀ àwọn ẹgbẹ́ àwọn ẹgbẹ́ akáwì wo ò ní wo ò ní ríwèé kà ṣé mọ̀ ọmọ yẹn bá ti rántí nǹkan báyẹn a lè máa sọ fún yẹ bọ́tà àwọn òbí kan wà tẹ́ pé tó bá ti lọ sọ́jà láàárọ̀ báyìí ó di twelve kan tó wọlé ó di twelve o'clock kan tó wọlé ọmọ á ti ṣe ọmọ oníṣekúṣe àwọn ọmọ òde ní sọ àwọn ọmọ yẹn níbi tó ń dínú dán bá bá wọn sùn wọn ò ní ẹ́fà sọ báyìí kódà kẹ́ni ẹ má rò pé kọ́ máa sọ àwọn ò ní sọ torí àwọn náà mọ̀ pé kan táwọn ṣe gò dáa àwọn ọmọ ẹ̀gọ́ náà gbọ́ mọ̀ pé ìkan pé àwọn lọ ń dóko láì pé wọ́n tó láti máa ṣe wọ́n mọ̀ pé ìkan tó ń ṣe yẹn pé ó wrong so àwọn gò wá ní sọ wọn wá wọn wá bu ẹnu ṣùgbọ́n òbí tó bá tó bá ní làákàyè ṣé nígbà tó bá ti ń bá wọn sùn yẹn ìṣesí wọn nulẹ̀ gbà yàtọ̀ ìwà wọn máa yàtọ̀ ṣùgbọ́n obìnrin mi ò mọ̀ kí ló kàn án tó ti jí làárọ̀ bó tuntun ó tún gba abiṣẹ́ lọ nìyẹn tó jí làárọ̀ bẹ́ẹ̀ ó tún gba abiṣẹ́ lọ nìyẹn. níbi ọmọ ọmọ ọdún kan gan ẹ gbọ́dọ̀ gbé sọ́dọ̀ ọkùnrin sìn ọmọ ọdún méjì wọn àfàǹdìyà bó la wá ń lọ ọlọ́run bó la wá ń lọ nílé ayé ilé ayé ti di nǹkan ilé ayé ti di nǹkan nǹkan tó ń ṣẹlẹ̀ yìí kò ń ṣẹlẹ̀ ńgbà kan gbọ́kọ́ náà ọba kó ṣàánú wa ni ẹ̀yin tèmi ẹ ká mójútó àwọn ọmọ wa o ẹni bàbá mi ni kó lọ kó lọ lọdún dé ẹ ṣé èdè ẹ̀rí mo fẹ́ sọ fáyìn òbí tẹ́ ẹ máa fọmọ yín lè pé kó lọ lọdún dé lọ́dọ̀ ọ̀rẹ́ mi ẹ stop ẹ ẹ stop ẹ bí mo ṣe wà mí ìfà ọmọ mi lẹ̀ fún ọjọ́ kan rí mi ì lè ṣe é o ọmọ mi ò lè lọdún dé fún kí ni àbí kó ọmọ tiẹ̀ wá lọdún dé lọ́dọ̀ mi ẹ ọ̀rẹ́ mi ni ẹ ọ̀rẹ́ ẹ kó lọ lọdún dé tó bá jọ ọ̀rẹ́ obìnrin ni ó lọ lọdún dé ń bẹ̀ ó lè ná ó lè ná ìgbọ́n ọkùnrin bàbá ẹ̀gán lè bọ́mọ sùn bàbá ọmọ yẹn lè bọ́mọ yẹn sùn ẹgbẹ́ ọkùnrin lè bọ́ ọmọ ẹ̀sùn ṣé wọ́n ó wà ń bẹ̀ ni ọmọ mi fẹ́ lọ́lọ́dún dé ní ọ̀dọ̀ ọ̀rẹ́ mi ẹ stọ́ọ̀pù ẹ̀ kò sí nínú nǹkan tó tó yẹ ká máa ṣe ní lẹ́lẹ̀tẹ́lẹ̀ a máa ń ṣe ohun gbà tá a wà náà tá a bá lọ́lu dé a máa lọ sọ́dọ̀ ọ̀rẹ́ wa a máa ṣe kò ṣeé ṣe mọ́láyé tá a wà yìí ibi tó bá ń lọ jẹ́ kọ́mọ ẹ̀ lọ bẹ̀ ibi tó bá wà jẹ́ kọ́mọ ẹ̀ máa wà ń bẹ̀ ọ̀dọ̀ àbúrò mi ni kó lọ́lọ́dún dé stọ́ọ̀pù ẹ̀ ọ̀dọ̀ ẹ̀gbọ́n mi ni kó lọ́lọ́dún dé stọ́ọ̀pù ẹ̀ torí àmọ́ èṣù ibi tẹ́ṣù gbà wọlé sóde ayé níbẹ̀ yẹn òun ní kọ́nà ọlọ́jọ́ ní má jẹ́ kórìíwá kó gbàgbọ́ ẹ bá mi rajà ẹ wo aṣọ wa aṣọ wa ìfáàyìn ẹ kówó wá ẹ pe nọ́mbà Kẹ́mi Bùkọ́lá jewelries wà lélẹ̀ àná àwọn oríṣiríṣi àná àwọn long chain nìyẹn pẹ̀lú yẹ́rìngì ti wà o adẹ náwọn báńkì tó lóríṣiríṣi àná àwọn àwọn mo máa polówó lọ́sẹ̀ ìfún yín mo máa polówó jewelries fún yín àti náwọn jewelries tuntun tó wà òkè. Okay sọ ẹ pé nọ́mbà mi adẹ láwọn lẹ́kṣẹ̀ eléyìí tẹ́pẹ́ bá wọ̀ sẹ́sẹ̀ bá tọ́ pé ẹ̀ wọ́n máa wò yín ni tó wà òkè a ní tíkùn adẹ ní táìní wọn ẹ ẹ dẹ̀ bá wa raṣọ lóríṣiríṣi ẹ wò ó aṣọ yìí ń fine ṣe ṣáà ti rí ń fine náà oríṣiríṣi tẹ bá ra mẹ́ta máàlì yẹn mi ò ń dín owó àwọn tẹ bá ra mẹ́ta ẹ̀ bá oríṣiríṣi mẹ́ta máa di ló sixty thousand ní bó ṣe wà iṣẹ́ torí iṣẹ́ ìgan lásán owó ni <laughs> owó ni kì í ṣe ordinary aṣọ lágbélé o àkọ́kọ́ wọ́n kọ́kọ́ iṣẹ́ àkọ́kọ́ kó ṣẹ́ sí ná ká tó wá kó àwọn stone ká tó wá tò lé lórí ẹ mọ̀ pé owó ni àwọn stone tẹ̀dẹ̀ ń wò tẹ́yìn náà bá ti rí bó ṣe ń ṣàn ẹ mọ̀ pé kì í ṣe fake kì í ṣe àwọn tó máa ń gbélé ẹ̀rọ ẹ̀ wọ̀nyẹn àwọn ilé kan farm ṣe stone lálẹ́ mọ́ bó dẹ̀ ṣe wà yẹn kò ń bó ẹ̀ kò ń yọ bó ṣe máa bá kú nìyẹn so ẹ pè nọ́mbà mi zero eight zero two two one one one five three zero àdẹ̀ náà ọ̀tọ̀ bá lóríṣiríṣi ẹ wá ẹ pè mí fún àgbo yín ẹ ṣé mo dúpẹ́ ó dàbọ̀.